يا ذا الجلال الذي لم يتخذ ولدا ولم تزل يا إلهي واحد وصاد وكريم عليم واحد أحد ملك قادر بالقرش والنعم وقد قال يا رحمن فانشرنا واتبع بعفوك عذابي وآجري قالت الأرض لا يكفر يعارفهم ولا شريك لهم بل جل في عظمه محيط بالعرشه ورازقهم حتى الممات ونحيي ذلك ثم الصلاة على المختار سيدها المصطفى المتبى المبعوث في الدين والله يا ربنا يمشي على كريم وما جزاء الرجال والله الرحيم وما جزاء الرجال والله الرحيم وما جزاء الرجال والله الرحيم وما جزاء الرجال والله الرحيم

ذلك الدين الخير فلا تظلموا فيه أنفسكم وقاتل المشركين كافة كما كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين إنما النسيء زيادة في الكفر يضل به الذين كفروا يحلونه عاما ويحرمونه على ليواطئوا عدة ما حرم الله فيحلوا ما حرم الله به لهم سوء أعمالهم والله لا يهدي القوم الكافرين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 اللهم صل وسلم على عبدك ونبيك محمد صلى الله عليه وعلى وصحبه اجمعين وبعد إذا سمعت على آية آية التي تقول في شيء في سورة níṣe ṣúwá náà ìyẹn sọ́rọ̀ ọwọ́ àrẹ sí ẹ̀nà أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه أمه بسم الله الرحمن الرحيم الله إن عدة الشهور عند الله اثنا عشر شهرا méjì lágbègbè oṣù lọ́dọ̀ ọmọ bí ìta fi máa nínú síra lákọ̀ọ́ ẹ̀rọ ọmọ. Ìyáwó kan kọ́ra sí ìgbìmọ̀ láti ọ̀nà àti láti ìgbà tọ́lọ́ ní dájúmọ́ àti ilẹ̀ kò máa. Ó sì fi bàbá àwọn ẹ̀ sáájú lọ́rọ̀ tó tó dájúmọ́ àti ilẹ̀ kò mú ara rẹ̀. Nígbà tí ẹgbẹ̀rún àgbẹ̀rún àwọn ní ìṣàmúlẹ̀.

tẹ̀sí bàbá wa rèémọ́nù ọ̀sán kiri ìgbé bàbá tẹ̀sí mu ìyí náà ìsọ̀tẹ̀ nípa adé òní àlàyé ẹlẹ́ẹ̀kejì nínú mélòó náà fẹ́ ṣubú yẹ ẹ̀ṣọ́. wọ́n ní wọ́n kọ́ni sábà kalẹ̀ bẹ̀rẹ̀ lẹ́rù ní àádá ní àádá ní máàyè tí màá kọ́ta láti ṣáà ní ẹ̀hà lọ́kọ̀ọ̀kọ̀ àwọn àfọ́nà ẹnu òkú lórí ìdájọ́ tí ń fún ìdájọ́ tí ń fún ẹni tí ó pààyàn nínú oṣù bẹ́ẹ̀ ọ̀kan náà ń ṣe yìí kọ́kọ́ á ilé ó ṣe ṣìkà tó gbé nínú ìṣẹ̀lẹ̀ náà mọ́tà kéyìn ó pààyàn ọ̀nà mẹ́ta ló lè gbà wáyé alákọ̀ọ́ ní ìfà ìpìlì àlẹ́kọ́sù àrùdà ó máa mú ààrẹ àti ìṣàlàyé ẹ̀rẹ́ àrí ìtàkì ìgbìlẹ̀ ìrẹ́ lọ́dún lọ́dún kí lè ń bá àpò máa máa pa sábọ́ ẹ̀rẹ́ ìgbà wọn àpapọ̀ ìmọ̀ ìgbé nǹkan tó fi ṣe ẹni ẹ̀ ààrẹ nínú ìgbìyànjú èèyàn tí wọ́n ti rí fún máa já sí. Bí gáàlì kan fi gbà bẹ́ẹ̀rẹ̀ ní wá ní ó ṣe ṣí, gbogbo ara rẹ̀ ó ti dá fún ìgbà tó bá fi ṣáàyàn ikú nínú ẹja tó bá gbé ìrìnà lọ́wọ́. Àti àdá, àti tó fi orí ṣóṣó, ẹgbẹ̀rí ṣóṣó, ó fi gún un àti ó pọ̀ òkúta máa ń gbọ́ ọlé yẹlá gbígbọ́ ọ̀gá tó yẹ sísọ́ọ̀tù lọ́wọ́ ẹgbẹ́ tó lọ́dún rẹ̀ sáà ló fẹ́ ẹni sísọ́ọ̀tù yẹn wá wo ẹ̀yìn lọ́wọ́ ilé tó wá ó mọ̀ lọ́wọ́ ká ní ìṣẹ̀lẹ̀ àti ìlọ́ èdè náà lórí. Tó tó wá àti ẹni sísọ́ọ̀tù tó wá lọ ní ìlú yóò máa. Kàbí ọ̀gá kan fẹ́ àti alágbẹ̀rẹ̀ tí fi ápùn ìṣiṣẹ́ tó ọmọ yẹn tẹ̀sọ̀ ọ̀dọ́ wá gbá àmà yẹn gbá kó àgbà ilé tó lọ àìṣe sí ní ìyá. ẹlẹ́ẹ̀kejì orin àyẹ̀kọ́ fún kọ́pọ̀tàn àwọn kájọ́lé nìyẹn ṣíbìlù ní ní àgbè ó dàbí ẹni tó mọ̀ ló fa. Olè ń jẹ́ pé nígbà ó ṣe nǹkan yẹn sí ìlú. Ṣùgbọ́n nínú ta mọ̀ lórí ilẹ̀ èkìrì àrè ń bá ti ṣe. Bí tíṣà tó kó ẹgbà tó na mú. Ọmọ yẹn bá tó gbà tó lórí òjò kan mẹ́ta sọ́wọ́ alákọ̀ọ́kọ́ ìṣẹ́lẹ̀ kẹta tó ọmọ yẹn kan ju ẹgbẹ́ ẹgbẹ́ ọmọ yẹn bá tàbí bàbá tó sún ọmọ rẹ̀ ní àkókò lábà ọmọ ẹ̀ máa kú. Ṣàfẹ́ gbogbo bàbá ń ṣe máa náà yìí pé fáìlì ìgbè fáìlì àkókò kú. Fọ́mọ ọmọ yìí, àwọn ọmọ ọmọ yìí, ajẹ́kó dàbẹ̀ gbogbo ló pàdé. Ṣìbí ìyàwó. Kọ́tọ̀ àyè, olè ó ṣeé ṣì pààyè. Ìṣì máa ń sábà jẹ́ pé indirect

lóòrùn dúdú ní bá ti rí màá mọ̀nà lé wa ẹ̀sìn ṣàkíyèsí náà bá ti máa rìn ìfẹ́ lójoojúmọ́ ìlú ewu rẹ̀ gbogbo ilé ọlọ́pàá ẹgbẹ́ máa ń jẹ́ dráìbà tí wọ́n bá fi speed breaker bọ́ọ̀mù sí ìṣúná nígbà tí èèyàn sí nígbà tí èèyàn sábà tí èèyàn bá máa sábà lábẹ́ ìdí ó sì gbogbo bọ́ọ̀mù orí ẹgbẹ́ náà. Gbogbo àdàpọ̀ pé yóò fi rí bẹ̀rẹ̀ olóòjẹ́gbọ́n gbọ́dọ̀ fi àmì pẹ̀lẹ̀ oríta ìpínlẹ̀ níbi tó ti jùlọ tó wọ́n kọ́ bú àwájú ẹwọ ilé ẹ̀mí tó sọ níwájú gómìnà wọ̀ nígbà tí wọ́n ṣe bọ́n bù sí láìsí àmì àwọn tó lásán àti tí wọ́n ti ń gbàgbé ti pẹ́ kí wọ́n bá àwọn ẹ̀mí tó sọ nìyẹn àwọn tó ṣe bọ́n bù yẹn tàbí àwọn tó ní àṣẹ pé ẹ ṣe bọ́n bù sí wọ́n ti pààyàn nígbà tó kú bẹ̀ nígbà yìí torí pé wọn ò fi àpè sí àti wọn ò jẹ́ wọn ò a ààbò tó ọmọ ẹ̀rọ orílẹ̀-èdè nàìjíríà tàbí máa ń ṣe tó wù àti oríṣẹ́ ààbò ṣẹ̀yà torí ẹ̀ tó pọ̀ lálẹ́ ẹ̀ náà aré nínú gbòǹgà yẹn tó bá kú níjọ́ kejì ẹ̀ tó fẹ́ tó gbà ló pa yóò sanwó táwọn ará ilé rẹ̀ bá dáhùn ìgbìyànjú wọ́n ló dé wa àpẹẹrẹ kan wọ́n á ní ẹ̀ tó bá pààyàn nínú oṣù sáwọn ìrìn àwọn oṣù yìí fọ́pọ̀ àìn ní ti kí ni o ní ti ó ṣe àrẹ̀sáàbù ní ẹ́ wọ́n ní ìjẹ́ àrẹ̀sáàbù ló fún àrẹ èdè ìyàtú àmà àrẹ̀sáàbù ló fún àrẹ èdè ìyà àmà owó ẹ̀jẹ̀ tí ó san tẹ́mà ìjọ́ owó ẹ̀jẹ̀ compensation tí ó fún fámílì àwọn tó kú fámílì àwọn tó kú yẹ kọ̀m̀pẹ̀sẹ̀ nígbà náà làwọn dráìbà èèyàn kan dúró ní lọ́pọ̀ níbi tí wọ́n ní pé èèyàn máa gbó sí ọkọ̀ ẹ̀wọ́ ayà mi lọ pa ó sanwó náà àbí táwọn fámílì àwọn tí ogún ẹnìyẹn tó ń ta lórí olùbẹ̀rẹ̀ Ìgbà adájọ́ kọ́ ló sọ pé lọ, ó sì pàtàkùn yẹn bá sọ pé báwọn ń gbé ẹ́ alákọ̀ọ́kọ́ òun ni ẹ̀sùn gbígbà tọ́lọ̀ sọ pé àyáàtù yá orí ìrìnà Ó pààyàn ẹ̀pá. Ìjìyà ààrẹ ìgbìmò ìṣẹ́ ìwọ̀n ìrọ̀kú fún ìlẹ̀ ọmọ àrílà ààrẹ ìkọ́mù kútìlá àrẹ ìwọ̀n ìrọ̀ ọ̀rọ̀ ogun nìrí ìfọ́ọ̀tì lọ́lọ́wọ́ bá sọ ìrẹ̀fọ́ọ̀tì láti gbìyànjú náà wọ́n yẹ kí ní kí ìfẹ́ Ọlọ́run iye ló wà nínú ẹ̀sọ́ gbígbà ìkápá ẹ̀sùn Ya ẹgbẹ́ bá lóṣe yá ó ní àìsẹ́ àìsẹ́ àbẹ̀ẹ́sẹ́ lóyìn bóyá ìpàrẹ̀ ẹ̀rọ lọ nígbà náà tí yóò bá máa ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n gba ẹ̀sán àwọn ọlọ́lá àti àwọn olówó ń kọ pààyàn jáde ó ní owó yóò jẹ ṣùgbọ́n tó jùlọ tí wọ́n lè pa wọ́n pa ní ẹ̀rọ àwọn òkòwò òun ni mẹ́ta adájọ́ náà sábọ̀ ọ̀rẹ́ fún adájọ́ mùsùlùmí ò ní problem nípa mọ́dà ò bẹ́ẹ̀ president governor ní ìjọba gọ́ọ̀nà bí inú òkò yìí ṣe bá ní ẹ̀yẹ ló wà ń sáyẹ̀ fún ọdún pa lóò làwọn ẹgbẹ́ tí máa wà lẹ́wọ̀n lọ sí sí náà ọdún mẹ́wàá tó gbé gọ́ọ̀nà ẹ̀yẹ òjú mẹ́wàá sì tún máa ààrẹ ìjì náà wọ́n lọ fẹ́ tó ní lórí ẹ̀kọ́ ìbẹ̀rẹ̀ ìjọ pé òní ni àyájọ́ wọ́n ti ní kàdé gọ́ọ̀nà lọ sí títí ìyá àti ṣíṣọ ní ọ̀rẹ́ ó fi àwọn ẹlẹ́wọ̀n tó tẹ́ ti pẹ́ wọ́n ti lọ ààrẹ ìjì lọ ẹ̀ka àti ẹ̀kọ́ wọ́ọ̀kì tó jẹ́ mẹ́ta mú Àfáàní rẹ̀ bá ti ní ikú ni sọ́tọ̀ ní ìdíjáì, títú adájọ́ dà lọ́wọ́ ọ̀rọ̀ tí wọ́n dá rẹ̀ lọ́tí bá mẹ́ kò ṣáàtì bí bá gbogbo bí ẹ́ tàbí ó sanwó ẹ̀jẹ̀ bá lọ sí bíyà tàbí ìyà tó ń sálà rẹ̀ Owó ẹ̀jẹ̀ bá ń sọ fún àwọn ará ilé wọn, yẹ pé àwọn áṣìkà àwọn ẹ̀tọ́ bíi tó wọ́n ẹ̀jẹ̀ yẹn nínú ìṣẹ̀lẹ̀ ìfà kí ló fi wọ̀n èlò ní òsàn ọgọ́rùn-ún ràkúnmí orí ẹ̀ ní ìkùnrin ní òṣèlú à ràkúnmí mélòó ni ọ̀pá ọ̀fẹ́ kalẹ̀ sí sọmọ ràkúnmí ru kìí ṣe kí mo pe ọmọ ràkúnmí ru àwọn ọ̀sọ̀rọ̀ náà ràkúnmí ru ó tó lórí mú o wọ́n náà ìgbàtọ̀ 12 million ìyá ẹni ìṣẹ́jẹ́ bá ń tẹ̀lé lọ́wọ́ ìlú ìgbàtọ̀ ìlú wọ́n rí ìyá ayé ìgbàtọ̀ 40 náírà ní láyé ìgbàtọ̀ bọ̀t ayé láíláí ìlú kìí tẹ́ ìgbàtọ̀ 40 náírà ní wọ́n rí ìyá ọwá ìyá ìhànà tó fi pàmò ìgbàdì náà wọ́n fà ó bí ìyá wọ́n fẹ́ wọ́n fẹ́ and ten point eight two one one zero point eight two five twelve one one zero point eight two times twelve one thousand seven sí ìfẹ́wọ̀ wá di ìlú owó tó sùn ní àwọn akẹ́kọ̀ọ́ bá yẹ lọ́dà àbájá ṣe nàìjíríà náà ó lè rí lé àárọ̀ ó lè rí wọ́n ní áfíríkì àfún ní ní ìlú àwọn ọmọ ọ̀sán iye ní wọ́n bá wà fún ìyẹn áfíríkì àwọn bẹ̀rẹ̀ òwò ìgbéra fún ìgbẹ̀rún bìí ní ilé yàtọ̀ lọ́wọ́ àkórí kan ní

Gbàtẹ́ ìjọ àwọn ọ̀sẹ̀ tó pààyàn ẹni fámílì rẹ̀ lẹ́bàá. ọ̀rọ̀ kí ẹgbẹ̀ mẹ́ta ní tó bá yá lé jẹun mẹ́ta rẹ̀ bá mú ọ ní bá kí ẹjọ́ ló bá ni wọ́n wà tà. Bẹ́ẹ̀ ni wọ́n owó ni wọ́n pàpọ̀ tó lè ṣe tẹ́gbẹ́ ara tó jẹ́ kí ẹ̀ṣẹ̀ rí àkójá ní ẹ olúkálùkù ti kìlọ̀ fọ́ mẹ́ yóò kìlọ̀ fọ́ mẹ́ dára ọ̀la ní tó gáàmù ọ̀rọ̀ pẹ̀jẹ̀ àmẹ́ tó gáàmù pẹ̀lú mẹ́sì lọ́la ní sàrà ápàrà yìí jẹ́ pé wọ́n ní ìgbókító ẹbí tàbí kíkọ́ mọ́ ọ̀nà àbáyọ ọ̀pọ̀ ní bí ìwà àpààyàn tí káàpù lórí tó ń ṣẹlẹ̀ nàìjíríà. Dàbẹ́ gbogbo aláyọ̀ ọ̀sán wa, nọ́mbà tí ẹ̀rí àlọ́kàn ní ìlú tó ń kálukú òyìnbó títọ̀ mọ́. Ọlọ́run fún àwọn ọ̀fọ́ wọn ní àlùfáà ìlúkú àlẹ́ ìdí ìyàtọ̀ àmà títí ń ṣe فقال الأوزاعي الإمام الأوزاعي القول بشأن الحرام تخلد في إيديا tàbí ká sọ pé ṣùgbọ́n láàbù bí ìdíjà méjèèjì wọlé bí ààrẹ ṣe kí ni ó pọ̀ sí bí mọ̀ bàbá ọ̀nà lè tó dọ́dọ̀ òun ìmọ̀mọ̀ àgbà yíò wákìlì háwọn lẹ́yìn ìyẹn ní ti kàábà yẹn bí i àìyó tó yàtọ̀ yóò pọ̀. Olùgbóyé, ó ní bí i ààrẹ yóò jẹ́ bí i àgbẹ̀gbẹ̀ wà fúrù pa ẹgbẹ̀rẹ̀ fúrù pa. Wà fúrù pa, fúrù pa wá ń pọ̀. Láìpẹ̀ bí ààrẹ jẹ́ Títí ààrẹ bá jẹ́ wá ọmọ náà ṣe kí ìgbìyànjú pápẹ̀rẹ̀. Àwọn akẹ́wà náà yẹ́ ti ìrẹ̀lú sọ́nà lẹ́ta, ṣe é ti ṣe tó sọ́nà lẹ́ta síìsì yẹn tó yóò jẹ́ pé síìsì mílíọ̀n láti fún àwọn ẹ̀rà èsì mílíọ̀n yóò wà lọ sí 240 mílíọ̀n 240 mílíọ̀n nígbò lọ sọ àyàn nígbò nígbò nígbò oṣù àbọ̀wọ̀ tàbí tó nígbò wáyà ní àkáwà wà ìzáàrí bí ṣíkì ní àmì bí àṣẹ́rì ní ìṣàrà ìzáàrí

ọba wọn sàkámù kéde ọgbẹ́ ṣe ti màálù ní sàkáwọ màálù rẹ̀ tó dàpọ̀ níta màálù ẹni tí sàkáwọ màálù rẹ̀ ẹ̀tọ́ ṣe ṣe ẹran yẹn tó àgbáhìmọ̀ ni wọ́n ń dà pápá níta màálù ní àwọn sàkáwọ náà màálù wọn o ẹ̀tọ́ bá tó màálù rẹ̀ tójú kan tó ẹgbẹ́ wọn fún wọn lóúnjẹ gẹ́gẹ́ bá tó ń ṣe kókì yẹn sí ráńtì làkákùnkùn ọwọ́ ìtúgbà káwọ̀ ní iye tó bá pa lórí àwọn kiri lórí àwọn màálù ṣẹ́gbẹ́ kò sílà ká lórí adì àtọ́ máa dájì ẹgbà ẹgbẹ́ nìgbẹ́gbẹ́ pàdé pé adì ẹgbẹ́ ní àwọn ẹgbẹ́ orí kò sàkà ọ̀rọ̀ adì ẹgbẹ́ àti rẹ̀ tó dá kò lótò dị ọmọ alájọyọ ẹni ẹjọ́ ni wọ́n jẹ ẹlẹ́jẹ̀ láti ìjọba jẹ̀rí àníhùn ọgbẹ́ ẹlẹ́jẹ̀ ni ó wà sọ̀rọ̀ lórí pé kò láàrin ní sí máa fún ẹni tó ń ṣe wọ́n wà ìgbọ̀n gba orí. níṣẹ́ àwọn ẹ̀ṣẹ̀ tọ́lọ̀ ọmọ àdékẹ́ ọláwọ̀ sọ pé nǹkan báyìí ní ká ṣe fún wọn àbí ìyàwó adájọ́ òun ó gbó tọ́jú nígbà ní ìparí máa ń ju hásù lọ ẹbá rántí ní ìwọ̀n ìkọ̀kọ̀ rí kí ní màdínà tí ọkùnrin arákùnrin kan jìbáàbà àwọn obìnrin máa ń lò jìbáàbà tó wọ́n bẹ̀rẹ̀ kọ́nà àwọn obìnrin wá dúró ó wá lọ mú orí ó wá dé mú ìsàlẹ̀ ìjìnbáàbù rẹ̀ ó wá kàmọ́lẹ̀. Sọgbọ́n ènìyàn ṣe lẹ́ lọ wájú báyìí ó kàn pa ìbáàbù wọn lórí ẹ̀rọ lábọ́ oòrùn. Tẹ́ẹ̀ṣẹ́ ìdájọ́ bá lọ sí ìlọ́jẹ́ ni tó tí ò bá ṣe lẹ́ ẹlòmí ó ti dẹ̀rù lọ́wọ́. Onígbà ní ìbámu Sọ̀tàbí rẹ̀ túnmọ̀ sí pé wọn ò jẹ́ ṣe wọn ò jẹ́ pàdé rárá o, ìbáwí lè gbé jáde tó kọ́ ọ̀gbà lọ́dọ̀yọ́ rẹ̀. Náà, àpapọ̀ ìgbàlàyé, ìmẹ́wọ̀ wa àṣàtọ̀ yìí ó lé lákòólógò bí ìyá fi nọ́ọ̀sì wọ́n fi ìjàrọ̀, wà fi ṣáàrì rẹ̀ àrọ̀, wà fi ìbálàrí rẹ̀ àrọ̀, wádàwẹ̀ ọ̀hìn. Ó ní lọ́dọ̀ tòun díyà owó ẹ̀jẹ̀ tàbí owó ẹ̀mí nípa ìdí náà bí máa ń tún sówó ẹ̀jẹ̀ ní pé èèyàn lè mọ́ pààyàn ní sábà tún sówó ẹ̀mí ní pé tó bá tún pààyàn lọ́gbẹ́ tó bá jẹ́ pé ṣáájú ẹ̀sìn ìṣẹ̀dá tó bá kó pààyàn lórí ó ti ní ẹ̀sìn ìṣẹ̀dá lóòsùn Gbogbo àwọn ìṣẹ́ tó pé méjì ojú etí ọwọ́ ẹ̀ṣẹ̀ ogé obìnrin ilé tó ń sùn lórí bọ́ ọ̀pọ̀ ẹ̀rí àtúfà lórí ìsọ yẹra fún ní tó ń sùn ogé èèyàn òsìkọ́ ogé èèyàn òsìkọ́ eégún àyàyí ifá àtàrí ẹ̀kọ́ àti ìhà èdè ìka ọwọ́ tó bá gé nínú ti sọ́ọ̀sùn tó lókè rẹ̀ lóde ló ti ní mọ́sùn tó pẹ̀ látàyà yìí àmọ́ ti sọ ẹ̀rẹ́bà tí bá ti gbé ẹ̀rẹ́bà tí gbé Kò gẹ́ ẹ̀mọ́ rẹ̀ pé ó bá dá ìrẹ́sẹ̀ tó yí lọ sínú fẹ́ yí lọ òṣìṣẹ́ tó jẹ́. Èyí méjì òṣìṣẹ́ tó jẹ́. Ìjẹ́ ìrọ̀lẹ́ ìṣọ́lú àgbéjẹ́ mọ́. Èyí lè lè lórí ọmọ méjì ìyẹ́ láì lóṣù tó parí ìyẹn tó ń tọ̀ mú ò bá sọ pé kí wọ́n lè ní ìṣẹ́ náà padà Ìgbé inú ṣẹ̀rí ààrẹ tó yọ ẹni ẹ̀ àbí tó kéré wọ́n lọ́wọ́ ti sọ pé ìwò ìgbówó ní tó fẹ́ ìsọ ẹ̀kọ́ òun rẹ̀ fún ẹ̀. Yẹ́ra bá tó ń ṣe sẹ́ńtọ̀ bù. Ẹ̀jẹ̀ lè fi báyìí léyí léyí bí lọ kéèké pé wọ́n lọ sọ pẹ́ṣẹ̀n wọ́n bá àwọn dọ́kítọ̀ ṣùgbọ́n nìkan wù pé ẹ bá ti sọ pẹ́ṣẹ̀n wọ́n wà fún un ó bù tẹ̀lé máa lè lù bá ara wọn. Ó bọ̀ ní bá wà lọ yọ méjì fọ́ ó yọ ìyẹn òun ìjọba ni àwọn nílò lórí wọn ìjọba yóò wọ̀ náà ni láti èyàn ó sì ní ẹ̀rọ tọ́rọ pẹ́pọ̀ ọ̀sì kan wà láti tó ó ti pẹ́ ẹ̀wọ̀n wà déèdè òun níṣẹ̀lẹ̀ àwọn òbéèrè ẹ̀rọ wọn ti àwọn èèyàn ìbáwọn fábílì

ẹlẹ́ẹ̀kejì bá ní ìwọ́ àwọn ìdánilò rẹ̀ tẹ̀tẹ̀ ìrẹ́sẹ̀wẹ̀ ṣẹ̀rí àtó sọ́ọ̀bù pọ́lẹ̀mù ayé kí ìdí tó ti sọ́ọ̀bù nítorí pọ́lọ̀ ló dáyé gbogbo ma tó ń wà gbogbo ìyókù akọ̀lù tara wá jẹ́ ọlọ́pọ̀ alákọ̀ọ́yọ́ láàrin ìmáàbù aṣàfihì wọ́n ní ní pé ìpápá ìpapì ìjà náà tó bá tó bẹ́ fi ṣáàrí àwọn ní àwọn oṣù ọgbọ̀wọ́ ọmọdán òfinú rẹ̀ ó bẹ̀rẹ̀ láti lè fẹ́dá ìrìnàjíjá ìhárọ̀ àti ọjà ètò àlá ìjìmọ́lẹ̀ àárọ̀ àti Ẹgbẹ́ ọgbà ìlú ẹ̀jẹ̀ rẹ̀ ni ó tó lágbára ètò méjì ká yàá ó burúburú lé tó tó bá fámílì àwọn èèyàn sì mọ́ bá fámílì nínú ìdíjẹ́ mímọ́ bá fámílì lógó àbúrò ó pẹ̀sùn àbẹ́kùn bá burú nítorí ìdíjẹ́ ní ogún bàbá wọn nílẹ̀ kan ilẹ̀ yẹn tó wá bọ́ sí special center tó gbogbo èdè ní ìlẹ̀ pẹ́ta lónìí ilẹ̀ yẹn tó wá jẹ́ ọ̀fẹ́ ìlẹ̀ ọ̀nà wọn Ìgbàjúwà bá wà láyé fún bọ́ọ̀lẹ́ ìjọ sí ìjọ àbábá lóòó sí ìgbà. Ìlẹ́ ìlú yóò fi lọ bá màdámù. Ó bá yìí tó ń di ní kókó pọ̀pù kó ti pé Nàìjíríà di àkókò. Ìlọ ń wà láyé pọ̀ tó kàn pa bàbá mi. Mẹ́ta àìjára. Ìlọ àǹkọ̀wá ètò ìdìbíyà. Ẹni tó bá lọ kánjú. Ẹ́ ó yá ti jáde ìrọ̀ òsì parí ẹ̀mọ́ ń tàà ìjàlá ìlà ṣe èdè oòrùn bá gbèsè ìmàlè tó wà lórí wọ́n pè kí ní ẹni lọ́ọ̀màtì ní ilé ayé lọ́ọ̀màtì kọ̀wáì àkọ̀wáì ọ̀sìnkìyà ẹ tó bá kánjú lọ sí sí nǹkan kan tó jẹ́ ẹ̀kọ́ fún tẹ́lẹ̀ jù lásìkò rẹ̀ sí ìjọ láti jẹ̀tọ́ yẹn wá kánjú lọ bẹ̀rẹ̀ rọrùn ìbá jẹ ìrìnmárì á jẹ́ yàtọ̀ ṣíṣe ìkànnẹ̀ lé wọ̀n fún so irú bàbá yẹn ogún rẹ̀ orílẹ̀-èdè kò ní tọ́ sí náà ìdílé tó kú so àwọn ọmọ rẹ̀ tó lẹ́lẹ́ ní wọ́n pa kó báyìí àwọn ọmọ ẹ̀rí ti lùs tó yẹ kó ti ogún rẹ̀ so tó gbọ́ pé ọlọ́wọ́ lára bẹ́ẹ̀ àti Abu Hanifa àti àpáàbùnà àwọn tí ó tẹ̀lé àwọn méjèèjì wọ́n máa bí lè ìnà wọ́n ni alkọ́tù fèrè ṣíkí wà lè harọ́ tàwà lọ́pọ̀ tí wọ́n oṣù lóṣù àpọ̀ọ̀rọ̀ oṣù lóṣù àpọ̀ọ̀rọ̀ ó fi ìfẹ́fẹ́ náà ní ìdájọ́ tó bá ìfẹ́ nípa ìtàn rẹ̀ lọ́dọ̀ tí wọ́n bọ́ọ̀lù ìpìlẹ̀hún wà pìlẹ̀háùn bóyá ó pààyàn ní mọ́ta àkópa nínú ní àkópààyàn nínú oṣù ní tó yàtọ̀ sí oṣù àbọ̀wọ̀ mẹ́rẹ̀ nínú oṣù tí wà ó wà ọwọ́ olùjànà nínú tààrí nínú ní ṣàgbé àwọn kan ló ṣojú ìkòrò a ní ló ṣojú ìkòrò àwọn sàáté ìṣojú wọn ní kòrádì ti sọ̀kalẹ̀ ìṣojú wọn làmẹ́sì ní sọ̀rọ̀ bàbá mi ti wá jáde láyé wọ́n wá bí àwọn ọmọ kan wọn ò má lórí láyé ṣùgbọ́n àwọn tó ń bá lórí láyé lọ́jẹ́ kí ní ìjọba wọn àwọn ìyẹn tó wá ń kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ àwọn tó kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ àwọn ìyẹn àwọn ìyàtò ní sàmì ọ̀nà apá kan nínú wọn jàmá àwọn ikọ̀ kan ni wọ́n sọ pé oṣù àbọ̀wọ̀ ló fi pààrin àbíkì oṣù àbọ̀wọ̀ àbópa ní ìlú maine àbópa ní ìmọ́ka ìdájọ́ ìlú ìpẹ́ ìmáàmà ìkúrú tún bí tàbí abẹ́ ṣe ṣe ìyá wọ́n ní wàhúwà sọ̀yìn ọ̀rọ̀ tó láàyà tó bí alìháwọ́ ìṣẹ̀húrù alìháwọ́ wàlá ṣàmọ̀ alìháwọ́ pé nígbà bá méjì ní sọ nípa ìpẹ́mọ̀ ẹ̀ṣẹ̀ àìsàbùlà nípa owó ẹ̀kì tàbí ẹ̀kà ààtàn Ànábì òun ṣe fún ìyà lábúlá kó bí a kò sọ nínú àwọn nǹkan tó sọ alìhárùn sọ pé nínú hárùn tí ẹ̀lá máa yà rí báyìí tí ẹ̀lá tí ìmá já ní hárùn ní báyìí wà láṣàrọ̀ ẹ̀hàn sọ pé wọ́ta ṣùgbọ́n màrí tó tún lè ìlú wọlé ní àmáwà àṣìláàrùn àtẹ̀lẹ̀kàfà ọ̀pàdàdùn mọ́tàlá àkọ́kọ́ án ìṣáàjẹ̀ àrọ wàbẹ̀rẹ̀ ìgbàwà wàtíyà àtàkùnrin ìyà àtàkùnrin ọlọ́pàá àárín torí pé ní gbogbo àwọn àbáàlẹ́ ni ẹjọ́ bá bá ìdí ìdìkọ́pọ̀ àìsí ó ṣe ìṣìta ìṣẹ́ ṣàlàyé yóò tún dá ọ̀rẹ̀ àrí oṣù lẹ́nu yóò bá ààrẹ oṣù méjì ní tẹ̀lé ìtẹ̀lera wọn tí ó ń jẹ́ ìtùú bá fún ọ́tọ̀lọ́ Àwọn àṣírí ló ti rẹ́ alẹ́kọ́tò tó jẹ́ ti àmì tàbí kọ́tò rẹ̀ àmì fẹ́ tó mọ̀ ń lọ́pa ẹ̀mí ìdájọ́ ti ẹ̀ kò sí kó bá wẹ̀ oṣù méjì bẹ̀ ìròyìn ẹ̀kọ́ tó méjì ó mọ̀ ń lọ́pa ẹ̀mí yóò mọ̀ san tí òkun ọ̀gá parí ọ̀gá parí ìrìnlẹ̀ ẹ̀sẹ̀ wọn pa tó wá san owó ẹ̀jẹ̀ owó ẹ̀mí kò sí àwẹ̀ gbígbà nínú ìgbè ṣùgbọ́n ẹni bá àwọn oṣù tẹ̀lé Àwọn àpá àti àlàyé, ṣẹ́rẹ́ tó ṣe ṣe pààyàn yẹn, tó fẹ́ ìdájọ́ tẹ ò ní ilé ẹgbẹ́ ẹgbẹ́ ọmọ pààyàn. Ó wá lè jẹ́ sí pààyàn yẹn tó kú jẹ́jẹ́ díẹ̀. Wọ́n ní nínú ìlú Tó bá tó ọmọ òjẹ́ láti oṣù kan oṣù kejì rẹ̀ ah, àà ìdílò nípa ọkàn rẹ̀ ó lè yóò wà ní ṣúgbá tẹ́lẹ̀ kejì tí wọ́n bá ti lè fààyẹ̀ lẹ́ẹ̀kan lójú ìwé ọ̀rọ̀ wọ́n dẹ̀ wọ́n ní program mami àwọn tó bá lójú ogun tí wọ́n bá ní wọ́n tún kọ́kọ́ wọ sọ́tọ̀ wọ́n tún ṣẹ́ fún wọn láwọn ẹ̀kọ́ kan tí ó bèèrè dé sí kùlá jẹ́ bí kùlá ní náà ṣe sọ wípé wà láwùlà nípa fún ìgbàgbà bí àtàpá kan ní ìdí ولولا نفر من كل فرقة منهم طائفة يتفقهوا في الدين يتفقهوا في الدين وينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يرجعون. الله لا يهديك فوق Ọlọ́run ní ẹ̀rọ nígbà tó dùn náà. وما كان المؤمنون لينفروا كافة بفضل àwọn amùsùlùmí gbogbo wa ojú ogun lẹ́ẹ̀kan ní ìṣòro wa فلولا نفر من كل فرقة منهم طائفة

fún àwọn akẹ́kọ̀ọ́ kọ́lọ́pàá ẹ̀mí náà. Wọ́n yí yóò ọrọ̀ ààbò gíga. Wọ́n lè fi wọ́n yí yóò àgbà. Wọ́n lè yóò yóò bí olùkọ́ ìrọ̀lú ìdá ọjọ́ ìlú ilé ṣe láìpẹ́ ló kéde ìjọba ìlú ìbáraẹ̀yọ̀ tí òun wọ́n bá mi. Wọ́n lè yóò bí olùkọ́ ìrọ̀lú ìdá tí wọ́n lè wá láti mọ̀ fún àwọn tó lè fi egun wọn nígbà tí wọ́n bá dé. Ó ní terminology lọ tí wọ́n lè fún ìwé terminology lẹ́jọ́ àwọn tó lè fi egun wọ́n tí wọ́n sọ̀rọ̀

ọlọ́run kan mọ́ ní ojú tó bá dé àwọn yóò sàlàyé wọn pé oríṣẹ́lé lọ́rẹ̀ ìlójú ó sanwó ohun ó ti o mọ́kún wọ́n yàn lọ́rẹ̀ ó sanwó ohun ọwọ́ àpáṣẹ́ ohun tó ẹgbọ́ wá gbàrùn ilé àsìkò yẹn lọ́kàn yóò ti dé ní yóò fi wá wálé kí wá tó pààrẹ̀ rẹ̀ kò nílé náà wú lọ mọ́ torí pé ààwẹ̀ yẹn yóò ti jẹ́ kí ni yóò ti jẹ́ kẹ́mi ẹ̀ òṣèkí ni yóò ti wá padà sọ́mọ èèyàn gẹ́gẹ́ pàtẹ́ ti pa torípọ̀wọ̀n èdè kírínà tẹ́lẹ̀ fún máa lọ sí kírínà wọ̀lọ́rùn tààrà ààyà gbogbo wọn lẹ́nu gbogbo àwọn àpá ẹ̀rọ wọn pè wípé ìtàn ara ẹ tó ṣèṣì báyìí tó ń tàbẹ̀ gbogbo ẹ tó ṣèṣì báyìí ó yóò ṣèṣì báyìí ní mọ́tàwọn nígbà tí àwọn àti nílú mi àbínú àwọn oṣù ní àbínú oṣù àbọ̀wọ̀ ìtàn náà ní ọjọ́ rí wọ́n tó bá rí bẹ́ẹ̀ pàlìkìyà tún àǹtàkùnmù nàbí ìyàtú kàdáríkà tàbáríkà ló tẹ́lẹ̀ ní analytical deduction káàkiri ẹ̀rí wọn ẹ̀rí kára ti pa ìdájọ́ jáde owó ẹ̀jẹ̀ náà bákan náà náà lè tó nígbà tí ìtàn náà wọ́n fi àpọ̀ ẹgbẹ́ pé owó tí wọ́n rùn náà yẹ tó jẹ́ tuntun náà wọ́n lọ mú tààlà ààrà àtàrùn ẹlẹ́ẹ̀kẹjọ wọ́n sọ mọ́ mú tààlà àrùbà àtà aṣùrù ìhòòrò ìdíkìrì ọlọ́run bá àlejò ọlá fún ara rẹ̀ ó ti àdáyẹrí àwọn oṣù mẹ́rin àbọ̀wọ̀ láti lè ṣe nínú ṣìrí ìfàìmá láti lè ṣe yìí fún àwọn òṣìṣẹ́ rẹ̀ wà ìkáàmù nàìjíríà àìrùn ti kúlẹ̀ sàmán ó ti ẹ̀jẹ́ látàkù sínú èèwọ̀ ní gbogbo oṣù ṣùgbọ́n ọmọ ọmọ dáàkọ oṣù mẹ́rin yìí láti وعلى هذا أكثر أهل التأويل أي لا تظلموا في أربعة أشهر أنفسكم nígbà àwọn oṣù mẹ́rin yóò òfin tó yàtọ̀ fáwọn tí ó pé ẹ mọ́ ṣe àbùsùn ayé bẹ̀rẹ̀ àá gbogbo kọ́lọ̀ wọ́n sọ nípa rẹ̀ yìí àbára ikú tẹ̀sí wọ́n ní di áàrí aṣòrì mọ̀hárámá pé ọlọ́run ṣe àbùdílé wọ̀n mọ́ àwọn oṣù yìí di ádàá àkáǹtì di ánà àkàjú wà ábọ̀lá fún kèrè ìsìn ẹ̀lẹ́yìn torí pé ẹ̀ṣẹ̀ tá a bá dárú àwọn oṣù yìí ẹ̀ṣẹ̀ yẹn tó lágbára ju àwọn oṣù yìí lọ kama ánà lè máa ṣe ìlọ́lá ti àrọ́ ìlọ́ àdú ìgbó ìtàlá ومن يولد فيه إجراحات بالظلم يذكره من عذابنا من سورة الحج آية 25 wọ́n ní ọlọ́run tó fúnra nínú sọ́ọ̀tì hajj sura 22 آية ìlúgbé آية 25 ọlọ́run bá ní iná lẹ́bí inú káfàrù wáyà tuntun náà àrùn tàbí ìlà wà lè mọ́sí ìdìkà rọ̀ọ̀ الذي جعلناه للناس سواء العاقل سواء العاقل فيه والباد ومن يريد به بالهاد بالظلم نذكره من عذاب نعم نصرات الهاد آية الشباب إن الذين كفروا ويصدون عن سبيل والمسجد الحرام ويصدون عن سبيل الله والمسجد الحرام الذي جعلناه للناس سواء جعلناه للناس سواء العاكف فيه ومن فيه الحال بظلم نذقه من عذاب أليم قال أني إن الذين كفروا أن لا يوم شارك الله ويصدون عن سبيل الله شنو شارع يقول رجوع من الله والمسجد الحرام وان شجع ويقول لا تبغى أنا يمسيه تلميه مجلسة يمسيه تحرر الله والله طيب o ní àwọn àbúlà àbí àbí o ní àwọn àbújá ló wà lọ́kàn wa mú ní àwátá wa bí àwọn ìkan ṣe Ẹlùmí ní 2 million báyìí ó fẹ́ lọ san owó hajj ọ̀rẹ́ rẹ̀ ní àwọn apá àjọ́pọ̀ yóò wá sọ pé ṣe hajj ní kàn ẹ̀ṣẹ̀ ní owó tó yẹ kó lọ ní ṣe nà owó tó

Ànábì wa hajji ní pé ìdí ìyàn ní sàtọ̀ ilé ìsàmìlà tó bá ti ní kàpá láti lọ bó ṣe hajj. Ó fi lówó tó bí ọlọ́ hajj bọ̀. Ó wá ní àásọ ní mẹ́jì àkọ́fẹ́ ṣe bísínẹ́sì lọ́tọ́wọ́ báyìí lọ àti wá tó dáadáa. Ẹlòmí ò lóun fẹ́ kọ́lé tó kọ́ pẹ̀lú fẹ́ parí ẹ̀ tó bá dé láti hajj wọn á tó lọ lé tuntun hajj àti déjì. Ẹlòmí pé báwo ó ṣe yára kí ló ń máa tẹ̀sẹ̀ ìlú gbọ́dọ̀ ní ká. Àwọn ọ̀rẹ́ rẹ ló ń sọ̀rọ̀ fún ẹ̀yẹ, àwọn náà ti kó sí wọ́n lọ ara tó ó jẹ́ gbógun sí ni mọ́ta wo kí ló mọ́ta pàápàá ní ìlọ́lá àwọn ìpínlẹ̀ ìwà tó ń dúwà tó jẹ́ pé ẹ̀sìn fi kí ló nígbà ẹwà máa ń tó lóòkọ́ àkúndì kìtì fámílì àwọn akúndì bá fámílì ẹ máa wó ní ẹ̀yẹ rẹ̀ àbọ̀ 15 ẹ máa wó ní ẹ̀yẹ rẹ̀ òkú àmà tó lọ ṣe ní orí orí ìlú ló pa ò ìbánu ti sọ kúrò mọ̀ olóòrè rọ̀ yìí na tó ń di àpè ìpápìlì tó gbà ọmọ kọ̀ọ̀mọ́ ló ní àti àkíkọ̀ rẹ̀ tó lò fún tagbọ́dọ̀ pàyàrán fún níjọ́ keje òkú kò sí náà sùn lórí pé ká fẹ́ràn tó kú ju pé amọ́ta lọ torí bá tẹ̀lé ní láàkọ́rọ̀ fún ìsá káàmà tàjẹ́lẹ̀ tó kú kò sínú ẹ̀sìn wa ìtàrí ìyẹ̀ ṣíṣòkú kèé sàrẹ̀ ẹ̀sìn wa sí sí o ní ọ̀lọ́ ṣe kò ní ṣe kí ni kò ní ṣe tó mẹ́rẹ́rẹ́ ìyàtọ̀ tó wà ń bẹ̀ sàáfà láwọn èèyàn ní mọ́kì

àníta ti látàlẹ̀ tó jẹ̀bẹ̀ ẹni ẹni tí ó máa lọ tí ó máa tó ṣe pọ̀ nípo yóò máa ga sí yóò sì rẹ̀ lójú ojúmọ́ ìgbà míì ló wọnú yàrá yóò fọ gbogbo aṣọ́lẹ̀ àtàlẹ́ orúkọ wọn á gbá tó kó ra ẹni ẹni nílẹ̀ yóò sì ṣídà òní ìtòní jẹ́jẹ́ lé máa yóò ti tẹ́lọ máa wáyé jẹ fún ìta ṣáka wọn ó jẹ yóò rí ìlú bẹ́ẹ̀ omi ó máa jẹ́ yẹpẹ̀ àwọn táwọn ìdí ìgbésì àwọn tó

ẹyọ ọ̀kan nígbà tó yẹ gbogbo òkè sábà ọrọ̀ àti kómọ́ yóò mọ̀ fẹ́ lè sí ni ṣàìsàn sí mọ́ àtìkò tí bá bí mọ̀ yẹn ṣàìsàn mọ́ gbogbo tí ìlú gbogbo ló wà lọ́wọ́ èèyàn lè lọ́tù sọ pé òfẹ́ ṣe nǹkan ọlọ́run ṣàmọ́ nítorí náà wà á ń sàbí ilẹ̀ wà ní mọ́sílẹ̀ àwọn àti mọ́sílẹ̀ àpọ̀ ọ̀wọ̀ alẹ́dìjẹ̀ àìyànwò lè náà sí àwọn ètà ṣe ní dọ́gbàdọ́gbà fáwọn ọmọ ènìyàn dọ́gbàdọ́gbà fáwọn wo ni àrẹ ààrùn sí àwọn tí wọ́n wá ṣe ní èsì káàbù bẹ́ẹ̀ irú náà rẹ̀ ní ìsìnká ìbáṣọ mẹ́wàá tó gbé ṣe láì ṣe láti kò rúnà ní èèyàn máa apply sí ẹ̀bá lẹ́ṣe ìsìnká ìlú káàbà àti mẹ́tíwájú àlẹ́sùn mẹ́tíwájú ìsìnká ìṣẹ́lẹ̀ ẹ̀ máa apply wọ́n máa fún yí ní contract application yìí wọ́n lè máa sọ sọ́wọ́ bí ìsọ̀ dáadáa ní àárọ̀ ó mọ̀ pé ìlú àlọ́ wà wá lọ bẹ̀ wà á mọ̀ wà á mọ̀ káàbà àti ìgbélẹ̀ wà á ṣe é ìta tó ló ń rí bá gbogbo ayé láàyè láti wájú òkú rẹ̀ sí nígbà wọn á fi jìnnà wa níṣù. Òṣèlú bàwọ́ rẹ̀ á kí jágbọ́nà náà ṣe lọ fún àti ìbùrọ̀ yìí. Àǹkọ́ ìrọ̀ bẹ́ẹ̀ Nìkíni, ìkọ́ ìrìnà fún ọrọ̀ ìrìnà ìjàmbá àwọn ìlú ẹ̀. Wà kí ni, wà láàkìtì àtàwọn tó ń ṣe rí ìta fún ọjọ́ ìpínú àábà ìṣèjọ ìfọ́nà wà rúkà ìṣòjú àtàwọn tí wá ń fún ìṣòjú ìmàlẹ́lẹ̀. Ọlọ́ni wà lè fi ìwà lè bá wọ́n mẹ́rin yorí ìdí àṣẹ́ ní fún ọ̀dọ́ àṣẹ àti ìtìkáàbù ó tún túmọ̀ sí fún àwọn tí wọ́n ń gbé bẹ́ẹ̀ kí nìdí àgbọ́gbọ́ àwọn tí wọ́n ń gbé bẹ́ẹ̀ ní wà ní báyìí lórúkó jí àtọ́lọ̀ ọba lọ mú wá wà ní báyìí bá díyà àwọn tí wọ́n ń gbé bẹ́ẹ̀ àti àwọn owó àti àwọn tó jìnà sí kààbà wọ́n jẹ́ kí ni wọ́n wá ń bẹ̀rẹ̀ kààbà bí ilẹ̀ ha àwọn tó bá wá ń bèèrè àti ìwà abú ìsúnni ní láti ṣe aburú tí wọn láti ṣàbòsí tí wọn lò sí ìrú ní àdáàbìn àrí àkùnkọ́ ìyẹ̀ ẹlẹ́ta ilé òpáàkùnkọ́ so ìdí ìyẹn tó jẹ́ pé mọ́síláṣí àbọ̀ gẹ́gẹ́ bí akọ́ ẹgbẹ́ tẹ̀sí ìṣẹ́ ìṣàkìlẹ̀ ìdí wọn lọ́rùn púpọ̀ ẹ̀kọ́ àlàyé wọn ó ń tẹ̀lé ó ń bá bá àlàyé ìṣọ́pù tó ti wọ́n bára wọn lò tó ó bí wọ́n ní ṣùgbọ́n àpù ó ṣe ìyànẹ́ ní àtìgbèlé orí ọ̀rọ̀ sọ́tọ̀ àjì wàtàdà ṣáàrù ẹ̀rọ pàtàkì bí àbá wàlẹ̀ ààrẹ pàtàkì bí ìdíjà fún mi mọ́lábíṣà وطائفة كثيرة من العلماء وقد في عدل من قتل في حرام أو قتل ذا محرمي وقال تعالى في قوله ولا تظلموا بهن انفسكم ان الظلم في الاشهر هم اعظم خطيئه ومسلما ìmọ̀ àbáwá kò ádá tàbí tó lé dájúdájú ọ̀pọ̀ nínú àwọn oṣù àgbẹ̀wò rí ó tóbi lẹ́ṣẹ̀ ó tóbi ní àṣìṣe àti ẹ̀ṣẹ̀ nílẹ̀ tó lè sí iná ìwà ara ju àwọn oṣù ní ìlọ́pẹ̀ máa ń ṣẹlẹ̀ wà ń dáná lórí màálà tó lè ààrẹ àbí ìlú tó bẹ̀ pé kákàtò sí gbogbo àyè náà nǹkan tó dúró ní wàrà tí ń náwó àjọ àbí wọn ní àwọn wà kọ́lá iná wa ìsọ́ba ọ̀bá ní ìsọ̀ ìkíyì ọlọ́run ọba àwọn ẹ̀ṣà kan àwọn ẹ̀ṣà kan nílẹ̀ náà

àdébí sì jẹ́ lárúbáwá ẹ̀kọ́ láwọn àmì ìtura ilẹ̀ ẹ̀kọ́ láwọn ẹ̀rọ ìbílẹ̀ ọmọ orí fáfù lọ́lá jà ń lárúbá lọ lọ́dọ̀ bí wọn ojú ọ̀bí lọ mú ní ọ̀tá lọ́lọ́ sọ pé ẹ̀rùn ẹ̀rùn ẹ̀rùn ẹ̀rùn wọ́n mọ̀ra ìkàtí àtàwọn mọ̀lẹ́kà rẹ̀ àwọn tí a rẹ̀ àti mọ̀lẹ́kà jìbí mọ̀lẹ́kà mi kàrí ọlọ́run ara rẹ̀ táwọn ti kú ní àwọn àbá ìdí mo fẹ́ tó fẹ́ ní gbé ṣẹ́ẹ̀ṣẹ́ tó máa mọ́lọ̀ lọ́pàá tí ó gbọ̀n kèfè ní wọ́n ní ọlọ́run adárúkọ àwọn mọ̀lẹ́kà ó ṣẹ̀rẹ̀ á ṣe àdáyẹrí mọ̀lẹ́kà jìbìrì wọ́n ní nínú ìtumọ̀ àyà ìlú wípé ṣíṣe kèfè rí àti ọ̀kan nínú àwọn mọ̀lẹ́kà àbí àìsàgbà ọ̀kan nínú àwọn mọ̀lẹ́kà tó àbí kíkórìíra ọ̀kan nínú àwọn mọ̀lẹ́kà ìkórìíra gbogbo àwọn mọ̀lẹ́kà ló túmọ̀ sí. Gẹ́gẹ́ bí kíkórìíra síra ẹyọ ọ̀kan nínú àwọn tí àtọ́wọ́ wá fáwọn àdọ́sí ìtumọ̀ rẹ̀ mọ́jẹ́ sáwọn àmì ìyẹ́lọ́pàá táwọn ìrìnkọ́ wọ́n kó ìrà kùránì àbí wọ́n ti kó ìrà ìrìnjí àtọ́rọ̀ òjìmọ́jẹ́ sí wọn náà àwọn ìyẹ̀wò ní kó ìrà kùránì àbí wọ́n ti kó ìrà kàwé àtọ́rọ̀ òjìmọ́jẹ́ sí wọn náà wọ́n kò kò bí i ẹgbẹ́ wọn ṣùgbọ́n láàrù ọ̀rọ̀ ìgbú lẹ́yìn àkàdé ìrúsù àwọn òṣùpẹ́ gbogbo wọn bá rà pèlè ìlànà ìdí ìyẹn báwọ̀ ó sì ní òkèèrè yìí. Tó ń bá àwọn ẹgbẹ́ àwọn ọmọ kágbọ́ yẹn, àwọn èèyàn ń dín wọ́n láwọn òwúrọ̀ àti Muhammad yẹn, ìtura rẹ̀ pé wọ́n ti ṣàìgbàgbọ́ sí Mọ́sá. Orí pé kò fi ṣẹ́lá àti Muhammad wá jẹ́ ti ṣẹ́ láti fi òkú àwọn ajẹ́ Àwọn ìgbàlọ́wọ́ láwọn ọ̀gá Musa àwọn ọ̀gá Ìfà àwọn ọ̀gá Muhammad ṣẹ̀lọ́wọ́ àyè ìgbàgbọ́. Wọ́n ti ṣàìgbàgbọ́ nínú Ìfà àti Mọ́sá pẹ̀lú pé wọ́n gbà ní ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́

àwọn òṣìṣẹ́ láàrín pàdé àwọn àwọn ọmọ ẹ̀rọ ìlọ́wọ́ òkúté ah, like Julia Ashley, or the head in Julia the Ashley to go to the Second, I got you. So, whatever to be from our area, that is my woman, so only they were only like a woman, so why do that? I think I really want to want to be down my friend. Àpàwọn oníkẹ́ nínú àwọn ìtàmẹ́lò wọ́n bẹ́ ìdí wọ́n á kò rí ju ìtùpà wọ́n wá kọ ìdá láìpẹ́ pé lọ́tọ́ bá ṣe mọ́tò láìpẹ́ ló wà ló wà ṣá ọmọ àdá ó yà wọ́n ló yà ló rí ẹgbẹ́ pínlẹ̀ nípa ó rí ìgbé ìwà ló dá ó rí ìgbé ìwà ló dá àwọn ẹ̀ ní pé mọ̀lẹ́kà kò ṣe gbọ́dọ̀ bí àìmọ̀ kó fúrù nílé àwọn àsìkò ilẹ̀ ṣù torí bá ti ìfẹ́ ọ̀rọ̀ gbogbo àní àgbẹ̀lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ dáadáa wọn kọ́ ló ti gbogbo jù àdékù dáadáa tí wọ́n fi ṣe ìwé ìwọ̀n àtàwọn àgbẹ̀lẹ̀ lórí ọ̀rọ̀ àti ìwọlé wa táwa ti ìwọlé wa mọ́ta wọn lẹ́yìn àtàlù òní má lè fòkè rè lónìí àwa tí ọlọ́kadà àti àgbà ẹ̀wà ní ìjẹ̀fà àbí àwọn ọlọ́kadà àti àwòrí ní ìjẹ̀fà arákùnrin tó wù wá sáàkó tẹ́tẹ̀ bí ọ̀rọ̀ ẹ̀wà ní káfún wa ẹ̀kọ́ bá rí ìgbà níjẹ̀ ká tó tó wù tó fẹ́ gbà bí kó tó wù bí lọ́wọ́ bá ń tó ṣẹ́kù káàbọ̀ ilé nígbà tá a bá mọ ọjọ́ bá ṣẹ́kù àtúnbíkà Ẹni tó bá wà ní tó bá dùkà kó máa lọ sí. Ẹni tó bá dùkà bí ìjẹta kó máa lọ sí.